ɛsɛ sɛ wohwɛ firi pie da mmerɛ nkɔpɔn kyiifo bi mu anaa nyankopɔn sɛ wala takunu kalladina nasu llah wala takunu kalladina nasu llah ma mo dane nkurɔfo a wɔnom ɛte sɛ nkurɔfo a wɔnom refi pie da mmerɛ nkɔpɔn allah ya allah ya allah ifulana adunubana pie bɛka aljanafoɔ atomo dɛ bɛsɔre no hwere ako nyankopɔn ma asɛm bɛdi adanse ɛnkyerɛ sɔamfo nyinaa wɔn ma wɔn ɛ asoprakyeefoɔ a wɔn pɛ sɛ ɔbɛte wu wo kasa hwere ako nyankopɔn nyankopɔ sɛ wɔde atakɔn no kɛlɛ dɛ no so nyinaa ma mo dane nkurɔfoɔ a mote sɛ nkurɔfoɔ a mo mo ne fi hwere ako nyankopɔn nyankopɔn ani a yɛkenkan de kyerɛ ɔma mpa asɛ dɛ ɔmo ne fi asɛ asɛ wɔn werɛ firi nyankopɔn asɛm wɔn nko tia w'asɛm obi a obɛhu sɛ ɔko tia nyame asɛm biara hwehwɛ hwehwɛ nso yɛ bɔnsam nipa yɛyɛ nyɛ bɔnsam nipa ɛmfa ɔmo ɛnkɔka nipa no nyankopɔn sɛ fa ansa ɔmo ɛna twɛ dɛ akɔ nyankopɔn ɛma wɔn fii wɔn ma wɔn ɛwura fi wɔn ɛho nyame ne wura fi saa ɛnam saa nti saa nkɔfɔ ne wura fi no hɔ ɛni sɛ nyankopɔn ne wura fi wɔ adeɛ bɛɛ na ɛsɛ sɛ ɛha bɛ wobɛ kɔntinu ɔbɔne yɛ mu wobɛ kɔntinu osubanbɔne mu a wɔ nyankopɔn wapaama wɔyi ne nsa firi so sɛ ɔno papa wo maame wɔ na ɔka sɛ menhwɛ bio mu a wɔyi ne nsa firi so no wɔyi ne nsa firi so no so sɛ ulaika humul fasiqun saa nkurɔfoɔ bi na yɛ nkurɔfoɔ a wɔn yɛ nkurɔfoɔ a wɔn yɛ odigboniafoɔ a atwe dɛ nkonyakɔba apam wɔn afiri na wɔn mu ɔwura ase wɔn yɛ nkurɔfoɔ a wɔn yɛ sɛnyɛfoɔ a nyame apam wɔn afiri na wɔn mu ɔwura ase sɛ ɔpɛ sɛ ɔyɛ nkɔkɔ na ho mɔbra sɛ ɔsuban te sɛn mmerɛ bi atwere bɔne wodwe bɔne ɛwɔ wo ti mu anaa ɛmɛ bia wodwe papa ɛwɔ agye mu anaa sɛ wodwe bɔne ɛwɔ wo ti mu a yakobɔ pam afina wo mmɔbrɛ ase nyankopɔn so so ɔmpɛ sɛ ɔbɛpam nipa afina wo mmɔbrɛ ase nyankopɔn sɛ kulli ibadiya alladhina asrafu ala hyɛ me nkoa no medɔn mo mepɛ wɔn asɛm wɔn a wɔadu bɔne bɔne tia wɔn nkra bɔne a ɛso a kɛde wɔn nkɔgye mu no ka kyerɛ wɔn sɛ mo a mo ndwane mo a mo ndwane atakuna ko mi rahmatillah mo a mo ɛma wɔn abɛ mo ɛngu efi mi twɛ dɛ abɛ akɔ ma wɔn mo abura ase mo a mo ndwane efi mi akɔ ma wɔn mo abura ase ɛnna laa fi mo fi mo bɛ gya mi ha mi akɔ mi bɔne nyinaa ɛkyɛ wɔn a wɔfɔ wɔhɛn mi a mi bɔ nfakyɛ nyinaa wɔn mo abura nyinaa sakafuru kɔni twɛrɛ akɔnyabɔ kɔni o yɛ fi sɔn bɛ sɔ bɛ fi akɔkɔ la wɔn wɔn wura sa sakafuru kɔni sakra kasɛ ndɛ bɛ twɛrɛ akɔnyabɔ ramadan yɛ nkyi nyankɔ madan bɔ na adi nyamuma gyan na bɔ ne nyinaa nyamubɔnyam bi yɛ na afa kyɛn nyame ramadan no smartphone bɔne akyɛm a twɛda nkɔnyankopɔn mɛkɔ abɔka nipa bɔniawiafoɔ bregofoɔ twɛda nkɔnyankopɔn ramadan som a mesomoɛ kɔpem ɛndɛ bɛ twɛda nkɔnyankopɔn mama koma mu nya fitaa mama adwene nya fitaa nyankopɔn ma me nsom ɛkɔpem sɛ afe foforɔ ɛbɛsan ba nkɔm aba abɛtɔ ma afe foforɔ mbɛtɔ me ɛnɛ dɛ kasa asɛm wei di ma alakɔna asɛm akyi nyankopɔn fa me bɔne nkyɛn nyankopɔn fa me ka wɔ ho mmɔborɔ asɛm nankwa dɛ dɛ mada bɔ n'ake yankɔ mi nka bɔne mi nfa mi ho ɛnubere suba bɔne mu mi nfa ma adwene nkɔ adwen bɔne mu twene akɔ ɛkɔ mi tutu mi na ɛkɔ bɔne ɛyi mu ɛkɔ mi tutu mi nsa ɛnfa ɛnkɔ hyɛ bɔne ɛyi mu twene akɔ na ɛkɔ fa no bɔne nkyɛn ɛnuanom islam ɛnuanom akyiri kɔ twene akɔ yɛ akokɔ ɛkatɔ sɛ laayɛ sari ɔsoro. nipa da sani wani gye wa hoto sɛ wada ka na mo bɛhyerɛn na da mpa ma atɔ da soso wobɛsɔre na twɛ da mprɛmfɔ de quran ɛde ayɛ kyinɛ de aba abɛkata so ayɛ ɛnwinu na wafa so akɔ alkyɛn twɛ da mprɛ abɔbɔ sɛ la yɛsɛbi ashabu na ashabu kyɛn fekɔ a wɔn ɛyɛ amahunu a mahunu kyɛm fɛfɛko ɔmo a wɔn kɔ kyɛm atoma na wɔn kɔ kyɛm w'asaabu kyɛm no ɛne fɛko a wɔn ɛyɛ aso ɛmɛm fɛfɛko wɔn bɛyɛ paana laayɛ sɛm wɔn nyɛ pɛ da yakobɔ sɛ asaabu kyɛm na wɔn kɔ fa ɛso wɔn a wɔyɛ agyɛna fɛfɛko ɛtɔn wɔn na yɛ mfasɔfo wɔn na yɛ mfasɔfo mfasɔ bɛn mi nua gyidie yi ɔmpɛ sɛ afa so ɔmpɛ agyana ɔmpɛ sɛ twɛ dapɛ akɔ ne bɔ ne yɛkyɛw ɔmpɛ sɛ twɛ dapɛ akɔ bɛ hu mɔbɔ a ɔmpɛ sɛ twɛ dapɛ akɔbɔ no bɛka agyana fɔ wɔ akɔbɔ da agya ɛɛhyɛ ɔyɛ sɛdeɛ wiasa ngya sitie hwɛ masalakyɛ mu sɛ dum kane mu wɔm ɛhyɛ mu yɛgu mfena yɛ wɔm ɛhyɛ mu woda a wotumi da woda a wodwen wadwene ɛbɛ nyame so wokɔ mu a modwee ɛwɔ mmerɛ a moda kɛtɛ so anaa ويتفكرون في خلق في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا فقنا عذاب النار ودين nyankopɔn ɔbɔ ɛho ban ɛfiri amanoma agye nyankopɔn ɛsoro a wɔbɔ de asase woammɔ no kwa bɔ ɛho ban firi amanoma agye nnuanom islam nnuanom akyi nyame akomo a yɛne mu ɛda so ɛwɔ baada ramadan baada nafa debe ne sɛ sɛ ɛwɔ ɛmɔda no akyi